àti àndó òjúwẹ̀ yáà níbi mọ̀mọ́dà àtúntúwẹ̀ gẹ́gẹ́ tí ń fún kìí ámẹ́ ṣùgbọ́n bí láyàwó ẹ̀rọ ọ̀dáyà kó méje tá yé wẹ́rà náà ṣùgbọ́n àwọn ọ̀tà àlọ́ ṣùgbọ́n àwọn owó ọ̀dà àbájẹ́ ní láyàwó ẹ̀rọ lẹ́ni láyà níbi láyà níbi láyà ṣùgbọ́n láyà والحمد لله الله أكبر ويسأل الله قادر ولا تبعيش نبوت مرشي ولا يحتم يبور وبيت ليه وبيت ليه قالوا كنت أقول لك يا مرشي كوي ما جاي مرشي سبحان الله سبحان الله سبحان الله سبحان الله يقول كمنا كسب دانا صارج إيه، يقول كمنا أشعر سبحان الله oúnjẹ wá sí ìṣọ̀ tó wá kí wọ́n wọ́n kwáàdìkì alàbí àlẹ́kàlẹ̀ mọ́ta wọ́n àyáta ìyẹ́bùdó òkèrè àyẹ́ òkèrè àṣẹ́lù àṣẹ́lù àbálá nàìjíríà lọ́pọ̀ kowa. yajibi ne na tabo kawai na aka zikiri ma amma zikiri da wa waka da a zikiri ya ta ce na ke da na musu mai gaba dili inda ya zikiri na wa na na kada ọ̀gábẹ́gbọ́ àdífà ìlàjú èrò ọ̀gábẹ̀rẹ̀ láti aláwọ̀ àgbọ̀ ọ̀gábẹ̀rẹ̀ láti bíkì láwọn sọ̀rọ̀ mẹ́wàá bọ̀rẹ̀ láti rọ̀ láwọn tí ó ń gbẹ̀rù pé kí ọ lẹ́sẹ̀ ń pè kí ọ láàrín ìgbà káàmù olóògbé mọ́kà ilẹ̀ fẹ́ríkà àti lábìrì tán ní ọ̀dáadọ́ àgbègbè alábìrì ọgbọ́ àti onígbọ̀ rẹ̀ máa bí ọgbọ́ àtọ́kẹ̀kí ń rí ìmọ́jà àti àtẹ̀yìn ẹgbẹ́ ìwádìí tuntun wá ní ilẹ̀ fẹ́ríkà ń mọ́jà ìjọ wọn na na وسيدنا عبد عوانيه دعوة إن الحمد إن الحمد والنعمة لك والملك لا شريك لك أدعو موجزا أدعو من البيتة أجعل ذلك الله وسيدنا الله أكبر الله أكبر الله أكبر ورمي إذا جمعه eléyìí ẹ̀jẹ̀ lọ́dọ́ jẹ́jú ṣọ̀pọ̀ ẹ̀jẹ̀ àdébì mọ̀ọ́mọ́dù gan-an tó táyé mọ́ ní àpánimọ́ ètò ètò ọgbọ́n ìgbórí ìzùmọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ìlú ẹgbẹ́ ìlú al'amarin su gudunmu ga yake ba ta ne na fayo har ma bi su gan zikiri lakum khairun min zikirikum zi neman faye ugbo ego ugbo ego tó palẹ̀ àpàdé mi yẹ kó e ugbo ego ẹgbẹ́ àyè mi ní ẹgbẹ́ rẹ̀ àyè dẹ́gbẹ́ iye gbọ́dọ̀ sọ́kọ́ ìmọ̀ yẹ wá àmá káwọn ilébó sọ̀pá ní tẹ̀kí ò sí sọ̀pọ̀ ẹgbà sí tẹ́kọ̀ ilébó ìsọ̀pọ̀ ìmọ̀ ilébó à ẹ̀mẹ̀ mọ̀ ọtúnmọ̀ sọ̀pọ̀ ẹ̀lẹ̀ ìrọ̀wà ń di sọ̀pọ̀ ilébó rẹ̀ nígbà sọ̀pọ̀ ilébó rẹ̀ sọ̀pọ̀ ilébó yìí sọ̀pọ̀ ilébó yìí sọ̀pọ̀ ilébó yìí sọ̀pọ̀ mọ́lẹ̀ yìí sòkú ti rí wá sòkú bá jọ ìgbẹ̀ yìí mọ́ sòkú bá tẹ́ ìyá mọ́ sòkú bá jọgbẹ́ ìbò mọ́ sòkú bá ní èdè yìí mọ́ sòkú bá di láyà tẹ́ mọ́ sòkú bá ṣe ìrìnlẹ̀ mọ́ sòkú bá gbà yìí mọ́ sòkú bá láì sí ìtùkọ̀ mọ́ sòkú bá nígbà ìtẹ́ta àpò mọ́ alùpàdé ló yọ̀rọ̀ fún àná lẹ́gbẹ̀rún kìlájà lẹ́sùn náà látú dàgbà dóòrò ìjọba dóòrò náà yí sálà ìjọ náà lẹ́sùn náà sọ̀kòkè aláwẹ̀ àbíwà àbẹ̀kùn ọkùnrin ọ̀tún ayé sọ́dọ̀ lọ́wọ́ àrẹ ìwọ̀sẹ́gbẹ̀ ẹ̀ẹ́ yéjì mi fárúkúrú ni àrùkúrúkún واشكروا لي ولا تذكروا فاذكروني فامسكوا dúkìá lójú ẹgbẹ́ pápápọ̀ tẹ́ òun gbé wà láàárọ̀ ṣùgbọ́n rẹ̀ bá ṣọ̀pọ̀ lọ ojú òjì àwọn tó ní ẹ̀rọ àbí ní ṣùgbọ́n rẹ̀ bá náà tí bí yóò ti rú ìṣẹ̀dá súnmọ́ kí tí bí

يلا عرفتي لا تبقى صحيح الإمام بخاري صحيح الإمام مسلم صحيح الإمام الترمذي صحيح الإمام ابن ماجه صحيح الإمام موسى صحيح أحمد بن أحمد بن أحمد بن أحمد إذا عرفت سمعنا بلوك القرآن دوره تمام تمام المنة دوره تفسير الإمام الطبري دوره إيه تفسير القاسم دوره إيه tafsiri na ibn jarida tabari wata boro tafsiri na ibn tafsiri ta boro tafsiri na ibn tafasiri ta boro tafsiri na baidawa ta boro tafsiri na fasari ta boro tafsiri na hakimu ta boro tafsiri ta boro ta boro ta boro a tsakishe dano a fiziki ne to ci da an sauti na kuranin kuri ẹ̀yìn tó rọrọ ní sára ìtọ́ ẹ̀yìn gáàlá ní àjí nínú àlàmùdìbìlá ìṣòkọ́ àbúrẹ́lì láàrá lọ́tì iná wú ìsìlámá ìlú náà sọ́ọ̀túnká jù ìsìlámá ìlú láàbùdùlá ṣẹ́kùnlá ìtùmẹ́bí pátá ìgbéogbéogbé fàyàwátò ní ìsìlámí àìsìkò kákákákáì yọ̀wọ́ àìsìkò kákáì mú bàkàrà kákáì ìsàlá ọ̀gámi tó kànàwátò ti àìsìkò tó kàkàrà ń lè fi hàn áìsìkò ìtàlẹ̀bí náà kí wọ́n bá rọ̀ ọmọ ìyá àbúrò gbàgbó pàdó Eh? mọ́ni wọ́láì la ń fi lórí ìwé àkàrà ṣùpọ̀ wọ́láì ọ̀gá ojú ìṣòro lórí ìwé ya wọ́n àlù tó ń tó túbọ̀ abẹ̀lẹ́ àdúgbò náà àkàrà ṣùpọ̀ náà ẹgbẹ́ da eh da kuma idan an islamu ta bai awo kai wuta awo kawo ọ̀gá wa tó wọ̀ ní ṣùgbẹ́ ṣùgbẹ́ jẹ́ mọ́sálà ọba nígbìnà ṣẹ̀tì lọ́dọ̀ wà yìí ṣùgbà ẹ̀ wọ́n tó kán pẹ̀lú láàrín ṣì mí jùkú sọ́n lọ pa nígbà èdè láyà ọba kó tó bá ti mọ̀ á dára ti ya bi ma'ana man tuko tuko tuko tuko ne wani wata tsawarar miliyan ma'adara ta electoral charge ɗin charge ya fiye da jiwon tsanar bayan sun na ku wanda da wasu wasu klik ba wani yawon tuna ganin wani audio wo wani yawon wani video wo wani fáìlì náà tí ní láṣọ̀bára ọ́nbì ó ti ṣe òwò dọ̀dọ́rọ́ ó ti àṣọ̀sí àyàrú sí rọ̀ àṣọ̀sí ìbẹ̀rẹ̀dà àṣọ̀sí lẹ́nà ọba ń tàkàrà àdínní tàkàrà àdínní náà àláfíṣà nílà òtò ọ̀rọ̀ sọ̀kú fàgbé masalasi na gbogbo zukuba aga takara wuce la aga takara wuce la to do to do to do wọ́n àṣẹ ìgbà pàápù ìwọ̀nà ìpẹ̀tẹ̀wò translation ní takàdá ìkákàkàkà ìpọ̀dáwò ní àtàrí ìgbìyàn àbá àdìlá màárì ìpòrò àrúgbàjá àwárúsá tẹ̀fà sí ìkákàkà àtàrí ìpìlá àgbà ó àyẹ́rùn àyẹ̀wò máa ṣòro ìlànà ní ìjọba ní ẹnu kábẹ̀ẹ́ lórí àlọ́nà wúlágbọ̀n dàdá ní ṣùkú wa ní sílọ̀s tí ó ṣe ìṣújọ àwọn ilé ìlú gómìnà ìgbà ìmúdé ní ìtùwárí lẹ́yìn ìrìnlẹ̀ gada annabi muhammadu ya yi biyo su ba tana ajiye ƙura'an ya gada mun isra ta wai ọdọ́ ọ̀la àlùsúnà òǹdó ọ̀mọ́ ẹ̀ẹ́ ní ìdìkìlá ọ̀la akẹ́tọ̀ọ́nù ọmọ ọ̀la àlùsúnà ní ọ̀la àlùbẹ̀rọ̀bà ọjọ́ àlùsúnà ẹ̀ẹ́ àlùsúnà àwọn olùdìkà umarni iná ìṣúná bá bá lóṣojú àdíní ìṣàkúnṣe àdíní yẹn hàn ipa àlejò mọ́mọ́dé yẹn sọ̀rọ̀ dájú ìdáfà pípa ni mọ́ àlejò bá àlejò kò gbé súnmọ̀ tí ẹni mi ló ṣìlá ní lágbà wọn ní kájú ti dé ní bèrè náà àlejò ládé náà wọ́n ní láàrín ọmọ ìṣìkápá àwọn ọjọ́ alágbà rẹ̀ ìṣìkápá àti àṣọ̀kọ́kọ́ nìkan lálágbà ìgbẹ́gbẹ́ ìṣìkápá ọmọ àmàrùn nẹ́bí láti àwẹ́ ọ̀gá ni ó fún ti ẹni bèèrè náà ó àwọn ti fún à, ẹjọ́ èmi lọ́tọ́ àlẹ́bì mọ́ọ́gọ́dù ilé èmi lọ́tọ́ àlẹ́bì mọ́ọ́gọ́dù lọ àìbòrò àti ìwòrò wà bí ìwòrò ṣúrù fẹ̀yìn tẹ̀wẹ̀ lẹ́yìn فإنما على رسولنا البلاغ المبين الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون يا أيها الذين آمنوا يا أهل العباد الذين أطيعوا الله لأن طاع الله وأطيعوا الرسول إمنا من يتبع النبي محمد فإن تولوا فإن توليتم إما لا تمجتا إتي بتسيا بالرجال لا نطع النبي نوتسيا لبتسيا بيه فاعلموا أن ما على رسول الله فلا تنبقوا أنا تقول تشيه وغيره وقال وين عيال الله أكبر يجب Eréje láti ìjẹ́ dáadáa wọn fọ́lùkù lórí bí kí o sì gbé ẹ̀yẹ pàdé ṣòkó ẹni dìkìrí àgbẹ̀dá àgbẹ̀dá dìkìrí máa dìkìrí dé tó kẹ̀ sí ìmọ́jẹ́ dàdà ìmọ́jẹ́ kẹ̀ yíya gamala imamu tukuru na karita fiya riyadu sa'adu da na wuce wuta filin tuba sun daga kiyo a zika na imamu na wuce kitabu da azka ike da wuta su na bai ta a cikin alkadu da tutar gida wata ke cin zaɗin ma'ad ya yi da kayyau a yanzu túnzú òyìnbó ẹ̀bàjì èdè wọn wọn wọn wọn ti tara fún alkari ládúró ta yóò ní wọ̀lẹ́yìnlá alkari náà wà jùlọ àdínlẹ́dọ́rọ́ ìdílé kájá ọ̀rọ̀ náà wà àdínlẹ́dọ́rọ́ èsì kájá àdínlẹ́ wà àdínlẹ́dọ́rọ́ tọ̀tọ̀tọ̀ ta pàrọ̀ káì káàdì káàdì náà wà àdí kápù náà ní papọ̀ àrùn oṣù tó gbé tó wá sùpẹ́ dáná wọ̀tí ayé tí ìṣìkè fún ẹ náà àdínlẹ́dọ́rọ́ iṣẹ́ ìròyìn tí a fẹ́ ẹni ní sùn lòlò gbóṣùlè ó jẹ́ ẹni tí a fẹ́ ẹni sùn lòlò gbóṣùlè wọn ìjọ wọn yà wọ́n jẹ́ ẹni tí a fẹ́ ẹni sùn lòlò gbóṣùlè wọn wọ́n jẹ́ òkú màtúlẹ̀ tó dáa tó ìgbìlẹ̀ṣì bàbá òun gbégbé náà tó náà mọ́jú ọ̀sà àdúgbà àríkà tó kẹ́lẹ́ lọ láìsí ìrẹ̀lẹ́dá ìdájọ́ nílé lọ láìsí pàdé ara púpẹ́ta àgọ́ ọmọ ilẹ̀ láti púpẹ́ta yẹ́rin náà níbi mọ́mọ́dù pẹ̀lú ọ̀dánilọ́wọ́ àti tàtà sí ayé ẹnu tún náà ọ̀gá lè láì máa àkádà wọ́n làwọn máa àpá wọ̀kún mọ̀ṣẹ́ ìrìn ìgbẹ̀rún bẹ̀ ájẹ̀ lè mọ̀ṣọ́ máa فلتصبر ولتعتفر ọ̀gáyìn lọ́wọ́ àti àtàkù ẹlẹ́nu túnmù kọ́lẹ̀mù yọrọ kọ́lẹ̀mù tí ó wọ́n lọ ọ̀gáyìn náà ìmá àbáwà ṣòkó tí ó lọ wọn gbọ́yún gbogbo ẹ̀nà wọ́n tí ó lọ wọn láàrín ìyàgbà náà ẹgbẹ́ òrẹ́ bá ṣòkó wọn ń lọ lọ́ọ̀kẹ̀ tí jẹ́ àkúrí ọ̀gbọ̀n wọn láadáa wanda ya azkar da ke tsakaniyar da bakin wajen yiwa ya azkar da ba wannan ta Allahumma mo mo ba ta tsaya mun ne a ke ne no mo ne wa ke kula ne ko mo ne ne ngwe ne ya da biye kan da ya tsaya Allahumma jannibna shaytan min wọ́tẹ̀ níbi ìṣẹ̀tọ́ àná àmá àmá ẹgbẹ́ pọ̀tàná wọ́n ọ̀gá ìyàwó tí wọ́n wọ́n ìyàwó ẹ̀dá jẹ́ ẹ̀wádẹ́ àpòtẹ́lọ́dẹ̀ òní iná wọ́n ti ní mọ̀lá akẹ́kọ̀ọ́ àtìká ìjọba àkọ́kọ̀ òbí وخير ما جبرتها عليه وأعوذ بك من شرها وشر ما جبرتها عليه ìdíbí ìgbèrèké alábòsí wọ́n yìí àtàbòsí pé olùgbọ́ngbọ́n nílé àgbẹ́ olùgbọ́ngbọ́n àgbẹ́ látà ẹni ọmọ tó ọdún lápá ìyà yìí ní ìjọ alẹ́bí òkálá ẹgbẹ̀gbẹ̀ àti ẹgbẹ̀gbẹ̀ ẹgbẹ̀tẹ̀lẹ̀ lóògbẹ̀gbẹ̀ ìjọba ní wíwó ẹ̀yìn wọn tọrọ lọ́pọ̀ ìyà ìdá ìdá ìgbàlá àjìká tó tó ti jìdí lọ́wọ́ ṣèkó wà ní bíṣì ìjọpọ̀lẹ̀ rẹ̀ àjíná ẹgbẹ́ láàrin àríjù ẹsẹ̀ láàrin àríkú ìgbà ẹ̀yà ní bíṣì ìjọpọ̀lẹ̀ rẹ̀ àjíná aláhùnmọ̀ ìní apá àlúkà kẹ́rà á wà kẹ́rà má oríṣì láti bìí wà àwọn òṣìṣẹ́ kẹ́rà á wà kẹ́rà má oríṣì láti bìí láti láàrin ìmọ̀ òṣìṣẹ́ Eh, arzikiri da iya kan ceci gan wallahi wuce kuci da tuwon zaci wi kagu yi wa zikiri na na biyu nusa ko yanzu na ba ko yi kan bude al'ada wani kiyar ko kiyama zikiri ba zai bi na zai bi zikiri zai bi zikiri bibu zai bi zikiri zai bi zikiri ẹgbẹ́ zikiri ó tó yà á wá zai bi zikiri وكيف ذكر كيف يقول مع أنه كان من المسبحين لدى في بطنه أمرت أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستدمنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا سلام يا سلام يا سلام

ìpàdé ìdílé ẹgbẹ́ ìsúnmọ́tò kó Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ilé aláàbọ̀ tí wọ́n múná sódà sódà tó gbẹ̀gbẹ̀ ń jẹ àmì nínú sódà lẹ́yìn tó ti pọ̀ká akùnrin ètò kùnrin oṣù ìgbà tó ṣe nígbà ọkùnrin ìfẹ́ ìsìnkẹ́ ìlú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tó ṣe ń yára nígbà èso lẹ́wọ̀ gbogbo ọdún ni ọgbẹ̀rẹ̀ alóòrà tí ó dáwọn lè dájú láàmà èso lẹ́wọ̀ láàmà èso wọn wà pẹ̀lú wàlúlá ìjọba ìbílẹ̀ ẹni ẹgbẹ̀rẹ̀ èso lẹ́sọ̀kúdà lọ́gbọ̀dà pẹ̀lú gbogbo àwọn amòyá ti láàrín àti tú àwọn ká ìgbébọ̀ alóòrà èso mọ́ káàbí ń dígbà ẹgbẹ̀rẹ̀ fún ẹ̀rọ kawa ibin da su da halaba ko su da su ya ya takabiru ko wani wanda ya fara takabiru ne biyu Allah akbar ne biyu Allah wani ba ta sa kuma ta da kuma adiga ya Allah akbar ne wajen rahaba wajen rahaba da kilasta نوح فنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا ما لم يردوا به سلطان الآخر قاعد يا الله أكبر الله أكبر الله أكبر كما تقوى والله كلمة هذا الشيء أمين أمين صلى الله عليه وسلم هذا يا كلمة kabiluna a tsaye musulmi a mafi gatar kowa na ada إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته بعدتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ذكر الذكر ذكر يتوكل eh mana addinta tun da tunanin da suka yi cinya fawani da manatu da hairatu da musamman da daga cikin ya gari ciki amma wanda kowa ya biyar zikiru na hannu kaza kaza wa quero zikiru ko kaza kaza wa sai zikiru ko kaza kaza wa sai zikiru na wani yankan musamman yi na não fahimta sun na yana daga lẹ́yìn ló sì kìí pa sórí ìjà ní sọ́lọ́pọ̀ sí ìgbọ́ sórí ìjẹ́ náà. Gbàmọ̀lá ń gá ìgbé nípa ń gá ìgbé ìmọ̀ ọ̀gbà. A ló ti gbé lọ́dú ẹ̀fẹ́. Ndá ìsúkúrò wọ̀n láì tẹ̀lá ẹ̀. Wọ́n ká ẹ̀rọ yìí súnà ọmọlẹ́pọ̀ sí súnà wà kí èdè ẹgbẹ̀rún fídíà. Súnà bí ẹgbẹ̀rún sí pé láyà. Lẹ́tọ̀ ìmọ̀ ẹ̀rọ imanin su tawanya a mai suna hujjujujju ya wiwa ɗaya e, da suna ya wiwo ta tubi kuma suna wọ́gáyì súnmọ́ lárúgbà lórí ìbàdèdè lọ́wọ́ wọ́gáyì súnmọ́ lárúgbà lórí ìbàdídí àyọ̀mọ́ káfẹ́ wọ́n nímọ́ káfẹ́ ká nímọ́ káfẹ́ lá nímọ́ ẹgbẹ́ ìṣìdànà mẹ́rin láyé lọ́wọ́ mọ́ ẹgbẹ́ kẹrin nàìjíríà yìí wá mọ́ lọ́sọ́gbà tó mẹ́rin nàìjíríà mọ́ gbàtí ọmọ ọdún lọ́tọ̀tọ̀ rí bí ọmọ ọlọ́rọ̀ ìṣìnà láì ọ̀gá jí nínú ẹ̀bá rẹ̀ níbi òtí dínú ẹ̀bá àmẹ́gbẹ̀ ọmọlójú àmẹ́gbẹ̀ ẹ̀kọ́ kí á ma àmẹ́gbẹ̀ tó tàbí àpẹ́gbẹ̀ kò súnmọ́ kò súnmọ́ lókè abẹ́rí lórí àtọ̀kọ́ ọmọlójú ìlàbẹ̀ àpàmì lórí àtọ̀kọ́ ọmọlójú ìlàbẹ̀ àpàmì láàrín ìfẹ́ ní ẹgbẹ̀rẹ̀ bí wọ́n dágbọn àtọ́mọ́gbà ń sọ náà òun àjí pípí ají ọjí ọgbòrò mọ́lẹ̀ṣì mọ́gbà ìrúsúnmọ́ ẹ̀rọ kí ọ̀rọ̀ يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا قدرات الشيطان إنه لكم عدو مبين ẹgbẹ̀ta àgbẹ̀rẹ̀ mùsùlùmí tí ó pẹ̀lú sọ̀kọ́ ìlú àtúkùn ọgbọ́dọ̀ tó ìlú àtúkùn ní ṣẹ́pọ̀n ọ̀rọ̀ àyẹ̀wò agbáyọ̀ tó lẹ́kùn bí ìdọ̀gbọ̀ ìlú àyẹ̀wò àgbáyọ̀ tó gbọ́dọ̀ mọ́sù àyẹ̀wò àgbáyọ̀ tó lẹ́kùn bí ìdọ̀gbọ̀ wọ́n àjùmọ̀ tó àyẹ̀wò min baki wanda biyu tuna kogon islamun dina kulkin na salati wanda suke da mahayaya da mamaki lallari rabbin ra'ayoyi na shirika da ruwa bida duka da yuki wa ana auren muslimin tó dájú tó wà lójú oòrùnà فاذكروني أذكركم واشكروا لي ولا تذكروني واشكروا لي من تدعي بي يا أخويا تدعي nígbà àkẹ́bí àlọ́ ẹgbẹ́ ti di ẹ̀ẹ́dá. a ń kẹ̀lé ìṣòro ọ̀ká ìṣòro àrẹ́ àlú lápapọ̀. nígbà àkẹ́bí àlú a ń kẹ̀lé olúwa يسمى بها أدوم بلافة وإن تردوا الله إيه؟ لا تنسوها da ina domin mun fata wani mun ce mun اللهم اجعل الارض محالا وجوانا اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل احتفاظا وجعلنا النهار معاشا وبنيناه فوقكم سبعا شبابا وجعلنا سراجا وحاجا وأنزلنا من المغفرات ماء لنذيب به حقا وجنات بعد النور káàkiri ẹlùmẹ́ ẹlùmẹ́ ẹlùmẹ́ pẹ̀lú ọjọ́ ìpínsáàlì ìlàgbà pẹ̀lú ọjọ́ ìpínsáàlì ìlàgbà ààrin àdínà ṣọ́lọ́pùnà máa ثم شققنا الأرض وأنبتنا فيها أرضا وعنبا وزيتونا وحدائق وفاكهة متاعا وللأنعام عليهم وإن ولئن شكرتم لعزيزنكم ولئن كفرتم إن العزيز شديد ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم tí ó wà tí àdá bá ní wà sí bèèrè inú ilá tó lè dájì ìlú mọ́lẹ̀ ìnàmà láti wọ́n yà á jẹ́ mi lọ́pọ̀lọ́ káàkọ́ sí bọ̀síta mọ́lá lọ́wọ́ mọ́lá kẹ́mẹ́kọ́ sí náà bọ̀kànlọ́wọ́ ẹgbẹ̀rún wọn àtọ́wọ́ amma wani ga wani mutum ya ko ɗana wani ga wani ɗana ya ke wani ba ko ke ga wasu ne da ke da wani da a ake roto so in ji wani ɗana yi da wani ba ko ẹ̀rẹ́ aláìsẹ́ láti máa dára ń dúró tí wọ́n lọ́wọ́ àwọn ọmọ ẹ̀kọ́ ti ṣe àwọn ẹgbẹ́ tí ó tún mọ àwọn òṣìṣẹ́ ìdánwò láàrín yára lẹ́bi ɗan karen ƙarshen wani su gari su gari bije su suna da hukuncin wasu ne ɗai ta da bishi ɗai ta ne a ne ɗai ni àwọn títí ọmọ rẹ̀ lábẹ́ ọ̀tọ́ àdàgbé ní bí ẹbí ọ̀rọ̀ àdàgbé ẹgbẹ̀ tí ṣígbé àpapọ̀ àtàgbé àmì wanda zane jimiya daya wanda jimna za da package daya amma a sai ga malam wacce ga wacce ga wacce ciwo ga wacce to ya biyu wacce ga mutum ya zuwa ne malayawa mutum shi kan ga amma me wa noro ciwo ne wanda ya wata ne da su da ra'awa ciwo na gobe

السلام عليكم أنا جاي وكان مقوم وراء سعد الأرض الإمام كبير وبدو وجه المسيح يا جنب الجمعة الكبير وكان نحن نتشعر wanda a lokacin da shi yayi a kan sallah ya so kuma ake shi ne na biyu bayan da ko lokacin ya ka da ko ka kuma a sassi ko ya ji su ne shi ko la su ne wani lokacin ko ko la su ne ba shi da shi da mu da shi eh mai da shi har shi ba da uzuri ní àbẹ̀dì ọkọ̀ náírà pẹ̀lú ìgbà ìfẹ́rẹ̀ ṣe ń sọ ojú ẹkùsù oúnjẹ ẹ̀mí ojú tí ó ń lápá ọjà kánú sí ìdẹ́gbà ìdẹ́jẹ́ múlù títí ó pa ìdẹ́jẹ́ múlù súnmú jẹ́ múlù súnmú ní ìgbìmọ̀ àná ìdẹ́jẹ́ múlù títí ó pa ìdẹ́ tàtẹ̀lé ìdẹ́ tàkíyè don mu ga sai ta kuje mu ga idan mu shi ne wasu da mu mai na fatan sarai mu amma ta to ta kuje mu ne ki ga wala salla sai ko da wannan sunan jibani ko kuma wala ta da da sunan sun haso shi a fitin fata da amma an da kuma wannan wajen al'ada wala su ne ọ̀lọ́rọ̀ ìpòpò yóò gbà tọ́wọ́ ọ̀rọ̀ ìṣúná àwọn àdè ṣíra wọ́n á ṣíra ọ̀dẹ fún máa ń ṣíra ṣíra ọgbọ́dẹ ìṣẹ́ ìta ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́dẹ ilé rẹ̀ wọ́n ṣíra na garuwa lokacin sarraya da lokaci duka mu kakuna koda a ce yin da su rike ba ku ne dole zai su rike da yake aka ma ya kusa koma da yin bayan yi jan da yan tuba da wani za a ga a da fiye da yana ba shi mu ga a da fiye a lokacin da ya kuma yi da ke mu wani farko da al'ummar ma lala da tsanin limanci kuna nan da jinan za ta yi mankwanto ɗai a nan limanci ke hamu da da wake ka na nan da jike hamu da al'ummar na zan mawaya kan kare kare jike hamu ọmọdé ṣe fi ẹ̀ṣí láàrin ìmọ̀ ta lọ́wọ́ ẹgbẹ́ ìjọ ń jìyàn lójú ọ̀rọ̀ lọ́gbẹ̀ẹ́ pẹ̀lú ìgbẹ̀rẹ̀

ẹ̀yọ́ ìgbòsẹ̀lá àgbẹ̀mọ́rún wà pàrẹ̀kì ìpòwò sáàrì pàdánù ìgbòmí náà ìdẹ̀ kí ìkìlú púpà ní àgbẹ̀gbẹ̀ sọ́gbàrún láti ìlúṣì àbẹ̀sìmọ̀dá tí ó ti wé ọ̀rọ̀ ìgbòmí ọ̀gájọ̀ ìtàdí tí imam muslim rẹ̀ ẹgbẹ̀rẹ̀ nà àìṣà ẹ̀rọ gbogbo ẹ̀zùmọ̀gbọ̀n ní ìdíkà ààdì náà lẹ́gbẹ̀ẹ́ ìdíbẹ̀ nínú ilé tí ó bọ̀ ọ̀dá sọ̀gbọ́n kú ẹjẹ́ lẹ́yà yóò di tẹ́ìdì fi aṣírí àwáyé àtàrà ní ìsì ààdì ìfì géèrè sọ̀gbọ̀n gbúrò lẹ́gbẹ̀ẹ́ tàbí tí tí a dé sọpọ̀ bú ọ̀nà nánà wọ́n fi lè rẹ̀ tún bẹ̀rẹ̀ náà àìsùn bẹ́ẹ̀rẹ̀ àìsùn sọpọ̀ sí àìsà sí ní ẹgbẹ́ sí ọmọ inú ọlọ́wọ́ ọmọ gbèjọ bá ti rí owó ẹ̀sùn dáta àmá àbúrò nánà nígbà àjò lórí inú ti náà yí àkẹ́kọ̀ọ́ àwọn inú ìyá yéé nílì sallah hmm? sallah tó wojú ráyà ọ̀rẹ́ sallah ẹ̀ sàájú kú sọ́ọ̀dù da ẹnu pẹ̀lú náà tààdì dídọ́wà lè ṣọ́ọ̀bù ẹnubọ̀dọ́rọ̀bọ̀dọ́ ẹni náà tàbá ìgbàwá tẹ́lẹ̀ àbárẹ̀dà tààmà ìṣàkí kò kẹ́yìn náà níbi ẹjú tó ní ikú wọn lọ́wọ́rọ́ yẹn tó rọ̀ lọ́wọ́ kì náà níbi ẹjú tó sálà sálà sálà kò kẹ́yìn náà wọ́n tó ń wọn ti gbé wọn dà gbóni ẹgbẹ́ àgbóni ra ṣèṣì gbó àdìsíta àdìsí ẹ̀ma mùsùlùmí lọ́wọ́ nga kokari na anabi gidan wuya sako buwa karshe tafiye mai waye shi da kan zabunan ga anabi ga man kama lailata da kadiri imanin wasu sabon وفعل له ما تقدم من قام من قام ليلة القدر أنا في الجسم سو نانا عائشة افوض مويك الشيء تعطي عن نبي شزة وأحيا ليلة ما كيف أحيا ليلة da ya shafo ya karshe na zaga a nan gari wani tsaye ba wuta ja ya shi da rayu ma da dace ne lagare shi na yau da su kawai tsaye ibada ci ce lagare shi na yau i love you wọn àìkọ́bà ààlẹ̀ ìjọ́lùkí èyí mímí yìí yáà mẹ́kí إليه يا نكيب رحمة رمضان يا دودا أنا سقوط بعيدا اللي يتعلم بعضه طب صار كذا في سقوط نانا عائشة بلد أنا نبيو لا نبي تصل بقوة تنبني قوة كرشن O que, é águia? Não, não digo, digo é também, porque eu também peixinho na boa. Cadê para entrar? Lembrando. Não. Estamos é Tentando compreender é, é o governo também. Não. Aí não estou conseguindo tirar o aqui. Nem que. Eu trabalhei no trabalho com a Hoje? àwọn ọjọ́ ní àdúgbò pẹ̀lú ilé àwá àdúgbò àdúgbò nípa ní ìjìnà àmọ́jà nínú ààrẹ ara nínú ìjọ ìdílé ìjọba ní owó lọ́gbọ̀dọ̀ wí kí ìlú ṣe owó ìlànà sọ ẹ̀ sílá. wà á sẹ́yìn àti sáradà ọ̀gá gbígbẹ̀rẹ̀ ìwọ̀n náà òkú lè gbígbẹ̀ náà mọ̀lẹ́dúrà ẹlẹ́ta ọ̀kẹ́kẹ́ gbígbọ̀n tuntun mẹ́jọ tó ti dọ́gbó wíwọ̀n wíwọ̀n ọ̀gájẹ́ ìgbẹ̀rán àndùsàgbẹ́ ìwọ̀n ìwọ̀n tó ń wá mọ̀lẹ́dì wọ́n ètò àmì ìlàjẹ́ lọ́tọ́ ìsìlámù náà wọ́n àbáadá ìṣàdá dáadáa tó káwọn ètò níṣàwọn òṣùpọ̀lẹ̀ náà àdáyé pàdé èyí náà mẹ́tàwọn ọmọ ẹwọ́n lè sọ́ọ̀tà yìí kágbọ́n mọ́tò sàkágùdé wàtò dáhùn ẹ̀rọ wàtò Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ wíṣà ẹ̀yọ tó wá lọ tó kó sọpá àwọn àtàrẹ wá ní òrẹ̀ sí ìṣàwó tó wá ìlọ ọdún tó ọjọ́ ìmú ẹ̀ẹ́ ìyẹ̀wó tó lọ léde ìkẹ̀tíókù ẹ̀rẹ̀ tí ẹ̀ẹ́ ko da wasu da ibati ne su kwa coci su kwa yi ka da zai tsawa ne amma yi ke wa ka ce ji a ko don ba za a yi na a ke kwanto ne eh to yi don kai kewa yin mu ne su kuya yi asala yi yau mutu ya yi asala ya na alamanta Tàbí wọ́n mú wá ààrẹ bàájé tí ó rí kìí lọ yóò bá tó ṣọ́ ilé ọ̀gbọ́n ààrẹ ìdíbò ààrẹ ìwọ̀n ìgbìmọ̀ ìtàlẹ̀ ìgbà kòrán tó sọ́rọ̀ àjò kò sí gbóró ìrìn àkàrà ọ̀gá àgbà tẹ́tàlẹ́ tó lè ṣe. Wọ́n ní sáábà lè gbà máa ń dẹ́kun dé nígbà àfẹ́kọ̀ọ́ ìgbàlẹ̀ nípa ọlọ́pàá pẹ̀lú àìsàn òṣìṣẹ́. ìjọ àtẹ́fẹ́ mú kàtú ẹni wọ́n kàtú wò tẹ́ mú bẹ̀ nígbàdí àgbò ku da kuke yaƙi kullum kan jin tuwar za ku fito ku yaki akan fatan wa mutumin nan haƙƙin shi an ce ku ta garin ku an sa mata sunan shi kuma wanda ya faɗi ya sa don yana da ikon da cewa rufe jami'a yana da ikon cewa mai da ita asibiti ya ce ya sa mata sunan mutumin nan da kuke faɗa da shi amma ka duba mutanen Lagos suka ce ba su yadda ba har yanzu rikicin ake me duniyar nan to kenan mutanen da suke kaunar ka amma ba su yadda a sawa makarantar garin ku sunan ka ba kuma ba fa sunan wani ne a jikinta ba aka sha'ani sunan ka kenan kawai jami'an Lagos sai ka ce to an sa mata sunan MTA wa ba kada ku ci murna sai suka ce ba sa so ku yadda ba banga banga ake so da kashe kashe da kuna kodi dan haka dan shugaban kasar ya ka goyon bayan matsala ya sake daukar da ya kai majalisa a tattauna dan dai ta sami kindin sa wata irin rayuwa ce wannan saboda haka ɗan uwa ka yi ƙoƙari ka a hankali gaba da harkar duniyar nan ba a bakin komai bane kada zuciyarka ta bushe ka ce za ka kashe wani ka ce za ka hallaka wani ka ce za ka yi wani asiri ka ce za ka yi wani tsafi ka ce in kuna nan ne duniyar duk ka gama waɗannan abubuwan sai ku je ku haɗu a cikin azumi da ya gabata na kawo muku wata kissa ne ban ta ni muna da yakinin ta muna yara muna wuce shi bacci jami suka bi suka kwace wa wani bayarabe gida kawai dan shi bayarabe aka kwace mai gida ko ba musulmi bane ba imani wallahi da suka kwace mai sai haukace muna yara za mu wuce ta kofar gidan shi shi gashi nan ya haukace in lokacin hanyar biyo mu a guje mun dawo makaranta wancan din kuma bai kwace gidan mu wuce mu je har mu gaishe shi in lokacin ka kafa bayyana mu sai ka wayi da shi kenan an kwace mai gida ya haukace sai karshe mutu ta tawakkali ba imani su kuma da mutunci ta kushe suka ta dariya Allahu akbar ana nan ga shi nan me ya faru shi ma ya kwanta mutu ya bar na gidajen da ya mallaka kuma ya bar wanda ya tsaci to wata munasaba sai ta kai wani lokaci sai na samu wani babban ɗan wani cikin ƴaƴan shi ce nace akwai wani labari da na saki tun muna ƙanana ban san wannan labari gaskiya da ko ba gaskiya ba ita gaskiya shi a wannan lokaci ma ba a haife shi ba amma an saurare shi sai dai samu mahaifiyar shi mahaifiyar shi sai ta dauke shi sai ta kai shi wurin kanin baban shi sai suka ce wallahi tallahi wannan labari gaskiya ne wallahi nan inda muke zaune nan suka kuma ka zauna suka ce to me abin nake kuma yan musu da gidansu sai ya musu nake ƴaƴan su suna nan duk karam shi kuma baban ku kuke mishi istighfar ku ta mishi du'a ku ta sadaka dan matsalar ita ce annabi cikin hadisin muslim yana cewa wanda duk ya ci kasar wani ko filin wani daidai da ɗani guda ɗani guda inci bakwai kenan yake za a nan naɗo tun daga ƙasa ta ɗaya ta biyu ta uku ta hudu har ta bakwai a rataya mishi ita a tura shi wuta wannan hadisi bai da bambanci akan gidan kafiri ko gidan musulmi ko ƙasar waye kake sai ka shiga wuta ko kana sallah shi ba sallah dan yanzu ana magana haƙoƙin ne ba ana magana addini bane dan kai musulmi ne bai halaka maka cikin shi ba suka kai suka komo suka sai da kai zama uku a nan zama duka iya fatawa kenan kawai babban ƴan shi tana nan ba ku ji ku